ara òkè ọ̀hún ṣàlàfíà ni bó lójú ọjọ́ lọ́dọ̀ tiẹ̀ lápá ọ̀dọ̀ tiẹ̀ lọ́hún ṣó ń rí nǹkan jẹ hmm, cash in cash out ṣó ń wọlé ṣó ń jáde mo ní mo fi àkókò yìí kí gbogbo ọmọ adúláwọ̀ tilẹ̀ áfíríkà káàkiri gbogbo àgbáláyé lọ́jọ́ tòní olúwa ọba aláwùrábí èyí tó ní kọ́kọ́rọ́ tó ń ṣi tó ń tì í ọba tó ń pa tó ń jí hmm òmìmì mímíwo mímíwo ọba tó mọ̀ ọ́ tó mọ̀ ọ́ èyí tó mọ̀ mí tó mọ̀ mí láti inú ìyá mi ká tó bí mi ìgbà tá a bí mi títí dàkókò yìí ọba tó ti wà kéèyàn àti ìrẹ́ tó máa wà ọba tó ti ń bẹ kí bẹbẹ tó máa bẹ ọba tí ó máa bẹ nígbà tí bẹbẹ ò ní bẹ mọ́ mo ní àbí orí àbábọ̀ àbáfò ṣàṣìlẹ̀ ò jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ orí ká dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá aṣẹ̀dá amẹ̀dá apẹ̀dá ajẹ́dàá. Hmm gbà mí gbà fún fún orí ọ̀fẹ́ rẹ̀ lórí rẹ àti àwọn tiẹ̀ ẹ̀mí lójú bàbá olúwa yìí àgọ́ tó ẹ̀mí rẹ bá sì wà lórí ìgbẹ́ tó ṣe mí tó rìn tó ṣe rìn kan jẹ́ máa dúpẹ́ lọ́wọ́ lọ́dọ̀. Hmm. ilé ayé ilé asán àfọwọ́bàfilẹ̀ mélòó mélòó olówó la gbọ́ tó ti kú tó fi owó àti ọrọ̀ wọn sílẹ̀ lọ mélòó lọ́ba àti ìjòyè ẹni tó ní àtẹni tí ó ní tó ti lọ pàdé o ò máa dúpẹ́ lọ́wọ́ olúwo o sì rẹ o sì mí o dẹ̀ rí nǹkan jẹ pàdé hmm, ǹjẹ́ o tiẹ̀ máa ń ronú dáadáa pé ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú ilé ọ̀pọ̀lọpọ̀ ló wà láyé bí aláìsí ọ̀pọ̀lọpọ̀ ni wọn tiẹ̀ rí nǹkan jẹ ọ̀pọ̀lọpọ̀ ni rí orí ọ̀fẹ́ àti àǹfààní tí olú ti fún ọ tí wọ́n ń lílò pàdé pàtàkì ọ̀rọ̀ mi sí ọ lónìí ni pé mo fẹ́ jẹ́ kó o ronú lónìí kó o ìwàdà kó o má bá wọn sí nínú wípé a kí ló ń ṣẹlẹ̀ kí ló dé pé bóyá o ò tí ì ní ohun táwọn ẹgbẹ́ rẹ̀ ń ní àbó ò tí ì ṣe ohun táwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe bó tó bá wo kúkú kúkú lẹ̀ tó ronú jìnlẹ̀ ìwọ kan ó tún wá rí i pé ọ̀pọ̀ lórí tí olú ti ṣe fún ọ tó tún ju àwọn tí ìwọ kan tún wá ń rò wọ́n tún ju ọ lọ that means to say gbogbo ipòkípò tó bá wà láyé ọmọọba ṣáà máa dúpẹ́ ohun tó jà jù ni wípé kó o ní àǹfààní láti lo mẹ̀dúlà rẹ ọbúlá rẹ kó o fi àdváǹsì kó o lè gba ohun tó tọ́ sí ọ pàtàkì ọ̀rọ̀ mi sí ọ ni wípé kó o jí kó o má sùn Captain Reality lè tó ètò ní Captain Can àwọn ìkọ̀kọ̀ lójú alábàkọ́ lọ́rọ̀ gbọ́ tọ́lá àgbàgbọ́ kí ìyá aláya ọlọ́rọ̀ fẹ́ ṣe